Exercise 1, columns 1 and 2. La. Mo lọ síbẹ̀ lánàá. Rí. Mo rí Ṣiṣẹ́. Mo ṣiṣẹ́ lánàá. Bá. Mo bá wọn ṣiṣẹ́ lánàá. Exercise one, columns one and three. Lọ. Ṣé ó tún lọ síbẹ̀ lọ́la? Rí. ṣé ó tún rí i lọ́la. ṣiṣẹ́ ṣé ó tún ṣiṣẹ́ lọ́la. bá ṣé ó tún bá wọn ṣiṣẹ́ lọ́la. rí ṣé ó tún rí lọ́la lọ ṣé ó tún lọ síbẹ̀ lọ́la bá ṣé ó tún bá wọn ṣiṣẹ́ lọ́la. Exercise 1, columns 1, 2, and 3. Lọ. Mo lọ síbẹ̀ lánàá. Ṣé ó tún lọ síbẹ̀ lọ́la? Rí. Mo rí i ṣé ó tún rí i lọ́la ṣiṣẹ́ mo ṣiṣẹ́ lánàá ṣé ó tún ṣiṣẹ́ lọ́la bá mo bá wọn ṣiṣẹ́ lánàá. ṣé ó tún bá wọn ṣiṣẹ́ lọ́la. Exercise two, columns one and two. Jó. Wọ́n jó lọ́sàn-án. Mu. Wọ́n mu kọfí lọ́sàn-án. wọ́n pè wá lọ́sàn-án. nara wọ́n nara lọ́sàn-án. wẹ̀ wọ́n wẹ̀ lọ́sàn-án. Exercise 2, columns 1 and 3. jó wọ́n tún jó nírọ̀lẹ́ mu wọ́n tún mu kọfí nírọ̀lẹ́ pè wọ́n tún pè wá nírọ̀lẹ́. nára wọ́n tún nára nírọ̀lẹ́ wẹ̀ wọ́n tún wẹ̀ nírọ̀lẹ́ mọ́. wọ́n tún mu kọfí nírọ̀lẹ́ Nara wọ́n tún nara nírọ̀lẹ́ pè wọ́n tún pè wá nírọ̀lẹ́ wẹ̀ wọ́n tún wẹ̀ nírọ̀lẹ́. Exercise 2, columns 1, 2, and 3. Jó. Wọ́n jó lọ́sàn-án. Wọ́n tún jó nírọ̀lẹ́. Mu. Wọ́n mu kọfí lọ́sàn-án. wọ́n tún mu kọfí nírọ̀lẹ́ pè wọ́n pè wá lọ́sàn-án wọ́n tún pè wá nírọ̀lẹ́ nara wọ́n nara lọ́sàn-án. wọ́n tún nara nírọ̀lẹ́. wẹ̀ wọ́n wẹ̀ lọ́sàn-án wọ́n tún wẹ̀ nírọ̀lẹ́. Exercise 3, columns 1 and 2. Law. má tún lọ síbẹ̀ ṣe má tún ṣe túwó gbàgbé má tún gbàgbé wọ̀ má tún wọlé yà. Yeah. má tún yà sọ́tún gbàgbé má tún gbàgbé lọ má tún lọ síbẹ̀ yà má tún yà sọ́tún. So sẹ má tún sẹ tó wọ́ wọ̀ má tún wọlé. Exercise three, columns one and 3. Lọ. Má lọ síbẹ̀ mọ́. Say. má ṣe tó mọ́ gbàgbé má gbàgbé mọ́ wọ̀ má wọlé mọ́ yà má yà sọ́tún mọ́. So ṣe má ṣe túwọ́ mọ́ wọ̀ má wọlé mọ́ lọ má lọ síbẹ̀ mọ́. Exercise 3, columns 2 and 3. má tún lọ síbẹ̀ má lọ síbẹ̀ mọ́ má tún ṣe túwó má ṣe túwó mọ́ má tún gbàgbé má gbàgbé mọ́ má tún wọlé. má wọlé mọ́ má tún yà má yà mọ́. Exercise three columns three and two. Má lọ síbẹ̀ mọ́. Má tún lọ síbẹ̀. má ṣe tówó mọ́ má tún ṣe tówó má gbàgbé mọ́ má tún gbàgbé má wọlé mọ́ má tún Ma má yà sọ́tún mọ́. má tún yà sọ́tún. má ṣe tówọ́ mọ́. má tún ṣe tówọ́. má wọlé mọ́. má tún wọlé. má lọ síbẹ̀ mọ́ má tún lọ síbẹ̀. End of Unit 40.